keke kuwe ruwe nlo orogbo erora ṣe. bẹ́ẹ̀ni ẹjọ ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ tí ò dáṣẹ rí ẹjọ ọmọ tuntun mọlọlọ òun lòun ẹbọ òun lòun ètùtù tó bá ti ṣe hmm, ọ̀nà láti là ọmọ aráyé ò sì ní òun lòun ẹbọ òun lóhun ètùtù. rọra rọra rọra rọra rọra rọra torí pé bẹ́ni tìrì ọlá orí bẹ́ẹ̀ ló mú bàbára wo ìfà ọ̀rọ̀ rùn bẹ́ni tìrì ọlá orí bẹ́ẹ̀ ló mú bàbára wo ìfà ọ̀rọ̀ rùn yéye ọ̀rọ̀ rùn nùnú ọ̀rọ̀ rùn. mo ń gbọ́ saka. bàbá ìtàkùn rí bẹ́ẹ̀ ẹni kíkọ fún mi mo pé kick off ni kí ló mú wa tó tètè sọ mí. mo wá bí mo wá play game ní nǹkan bíi two weeks ara mi ò dẹ̀yà mi ò ráyè wá bí mo débí nísìnyí olóòtú ń lọ bí ọ̀sẹ̀ kẹta pé mi lè gbowó ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yẹn. ẹ̀yin ò ti pẹ́ jù. mo ti pẹ́ jù àbí so n blame pé mo sick àbí ṣé sickness yẹn èmi ni mo invite ẹ wá. listen torí mo sick for two weeks mo dẹ̀ ta géèmù mo dẹ̀ jẹ mo wá gbowó mi ò ń claim pé mo ti pẹ́ ju òní sanwó. ó ti wọ void sir. ó wọ void. ó wọ void ni that's right. wọ́n mi wá padà lọlé àgbò tó tàdí mẹ́rin ó pa kú máa lọ sí ìkejì ọdún kan bọ̀ tí n bá ti ń padà bọ̀ máa gbé petrol ìṣáná mo mọ̀ wá bọ́ọ̀nù ẹni tí n bá ti débi tí n bá ti gba owó mi wàá mọ̀ two weeks two weeks three weeks ẹ fẹ́ sanwó ọdún kan ni màá lọ fi síkì máa padà wá orí àpè wa ẹgbẹ́ ṣọ́ọ̀bù wo ni bá kọ́ni ṣọ́ọ̀bù yẹn màá sún ẹ̀ màá tó sọ̀rọ̀ báyìí ó kú yàrá far from iná fúró bíbí. ló máa ń ṣe bàbá yìí gan. kí ló ṣe bàbá yìí. lóyún kẹ lọ sí ìkọdún méjì kò kàn mí o. ẹ jọ ta ló fẹ́ stap game kó mu wá. nítorí owó bàbá ń fa márùbà nítorí owó àyà ń fọkàrúbọ nítorí owó ọkọ ń fẹ́ aṣẹ́ṣó àìtí dorí kò yẹ kó jẹyìn rárá o kò yẹ kó jẹyìn àtọ ẹ ń mess up now ṣé mo àdúrò owó tẹ́ ti jẹ́ kí n lose ni ṣé mo àdúrò ọjà tẹ́ ti jẹ́ kí n lose ni. You ask for cars, I give you cars. You ask for houses, I give you houses. Even ọmọ mo fún yín lọ́mọ. I will, I will send you on a simple task and you go out there and you will fuck up. The man drop you one by one See, i, wọ́n á ní mo ṣèkà. Bọ́ ìgbà wo ni mi ò ní ṣèkà? See, tí fọkàn bá wáyé again, I won't have a choice than to drop you one after the other. Boss man no be so the thing go dàkọ́là ń dín pẹ̀lú bíbá yìí o a lè láíláí mọ̀ mọ̀ ṣe nǹkan tó máa pa yín lára o betrayal nìkan tó wà nílẹ̀ ìsà. tó bá sọ pé betrayal again i will shoot you are you mad you know how much i hate excuses why are you giving me excuses bring my money bring my goods that is what i'm talking about i didn't call you here to give me excuses To o by báyìí bá wáyé mọ́ you blame yourself good day. We know náà sọ̀rọ̀ fọ́kàn. Àwọn ọ̀pá ti mẹ́sì dé yẹn hàn. But we promise to make it up to you, sir. Hundred. Good day. Baálẹ̀ ń dágbó, ìyàwó rẹ̀ tó lórí burúkú kí ló ló fẹ́ owó mi dà. yàtà ẹ kó owó bá wù yàtà inú oṣù gbèsè náà a máa fún yín lówó. ó ti sọ fún kejì ẹ o ó ti mọra ẹ níwọ̀n o láìlọ́ọ̀n ló gbà o tó bá fún mi lómi máa jẹ́ kọ́nà yín pamọ́ bí ni o. ṣé òun ṣe lórí burúkú tó bá ti mọ̀ pé òun lè lọ́wọ́ má jà ọtí mi o má jọ tí tèmi o mo ti sọ fún kejì ẹ ṣó ti rí kò kọjá ààyè ẹ sáṣẹ́ẹ̀tì ló gbà. ó dà pórí ẹ yìí lórí ibú ló ṣì jàjà tí kémi gan wá díẹ̀ kí mi ṣanu. ìyàwó ẹ. ta ni ìyàwó ẹ ṣé ò ṣe èrè. kí ló máa ń ṣe ọ máa ń ṣòra ẹ. gbẹ́bù bàbá ta. so ẹ̀yin gbà fún ọkọ ìyá yín. ọlọ bàbá ta ẹyẹ ti yá àta ẹ bàbá yìí wọ́n gbà fọkọ yẹ wọ́n náà gbà fọkọ yẹ. ó ti bàbá mi sáré mo ti lọ. ọlọ́run á gbà fún yín. àṣẹ bàbá mi. ìyàwó ẹ̀ wọ ni mo á rí ẹlẹ lọmọ. kó sì lọ kí ni ìyàwó ẹ̀dá. mo fẹ́ rí ẹjọ́ ọ̀rọ̀ wa mi ò èmi ò tiẹ̀ ṣeré nírọ̀lẹ́ ìjàre. o ní tó fẹ́ rí mi fún. a ní bóyá máa lọ. nǹkan tí mo bá wá bí ó important gan business kan ló yọjú sí fún mi mo á fẹ́ ṣé kí n tètè rush rush kí n tètè ṣe mo fẹ́ yá change kan lọ́wọ́ ẹ̀ ni. abọ́ ẹ lórí abọ́ ẹ lọ́rùn ojú bí àlè apọnmi ta yẹn sọ fún ẹ mi ń ṣe ìyá ẹ yìí lè bọ ẹ mọ. tó o bá yá mi lélẹ̀ gbogbo èyí tí mo ti yá mi nílé san. kò jẹ́ kí gbogbo ẹ máa lọ o kémi lálàáfíà o ìdí ọjà mi mo wà o. so kò sówó tí o bá sówó tó o lè yá mi ọmọ mi dà lórí mi mo ṣe lérò ìwọ ni mo ìwọ ni mo béèrè sí i ṣé wàá pa ọmọ rẹ̀ angel mi ò lọ́mọ òsì mo dúpẹ́ pé mi ni mo bí ẹ ọmọ dá ọ dẹbi ṣé kéra mi <laughs> look look wọ́n tí mo bá wá mo wá rí ìyá ẹ nì fún tá a dẹ̀ ń fà yìí ó yẹ kí n sọ pé kó o bá mi bá sọ ni bọ̀ tó máa rank ọkọ ni olówó orí àyà ẹni sùúrù bàbá mi ní sùúrù ibi pààyè má mi ibi pààyè. ebi yẹn ló máa pa ẹ àbá ah, mi ebi ń payé. ebi ń payé gbàtí bí wàá ń paye, ńkọ́ èmi ọ̀run tí mo dúró ìta ló sọ fún ẹ pé èmi ti jẹun yó àní mo mo mo fẹ́ kí ìyá ẹ rescue mi lórí àwọn nǹkan kan ọ̀run tí mo torí ẹ̀ wá fún eléyìí ni bá mi gbórin kan wọn ní èmi àjẹkù fọmọ mi ò ọmọ láṣọ èmi àjẹkù fọmọ mi ò ọmọ láṣọ. àjẹkù fọmọ ọmọ láṣọ tó bá gbé náà làwọn nǹkan ṣé mo lè jẹun kù fún ẹ rọrọ òṣèlú òní ẹ rọ orin rárára òní ẹ. owó mi dà. à ń bọ̀. ó dà pé lórí burúkú nìyá yín. wo. wo dọ́sí mi padà. mo ní kó yá mi lówó oní kò sí. bá a mọ́ tì mí. máa mú eléyìí fún ọ̀sẹ̀ kan mi dẹ̀ ní fún ẹ. bá a mọ́ tì mí. bá a mọ́ tì mí o. tó bá lọ wàá jẹ́ dẹ́ndé ẹ̀yà. ayé gbéra ọ̀sẹ̀ mẹ́jọ ló ní fi jẹun ló burúkú yẹn. wọn bí ẹrẹ kó má fún mi lóúnjẹ. èmi ọmọ ti yẹn lọ. màá bẹ mú nǹkan lẹ. tẹ̀lé bàbá ẹ. má mú ọmọ kan wá bẹ̀ lọ. màá bẹ mú nǹkan lẹ. máa jẹ ló mú dání yẹn ló burúkú ọkùnrin olóòṣì olùbẹ̀ ń gapá lọ. yóò ta ẹjọ́ mi lọ. ebi apá ẹ wọ́n jẹ́ ní ẹ̀gbájú ẹ ṣé kìí ṣe pé tún gbá mi lẹ́ǹkan. ó lè. ọ̀nà àníṣe ọlọ́run ṣá èmi kò sí sọ fún yàtọ̀ pé fún lóò káwọn tó fún lóò káwọn fún mi ẹ eléyìí náà máa kàwé díẹ̀ náà á ka gbogbo àwọn story history story yẹn àṣírí ojú ẹ ẹ ṣe wo ní ìgbà o. Uche fàṣọ. Martins. Achal. Ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì Irọ́ ni o. À ń fi iyọ̀ sí mi, gbogbo wa lójújọ tì. Very correct. Mo ti jókòó. Mo ronú. Mo strategize mo wí pé ọgbọ́n wo la lè máa dá sí iṣẹ́ tá à ń ṣe. I now came up with a conclusion wípé kí n ra bus fún yín a tún make iṣẹ́ wa easier. bus. yes. tá a bá ti get bus yẹn tán yòókù orí àwọn passengers. máa fún yín ní òrùka kan tẹ́ máa lò tẹ́ máa fi sọ́wọ́ yín tẹ́ mọ ọgbọ́n àrékèrèké tẹ́ máa lò láti fi ọwọ́ tí òrùka wà lọ́wọ́ ẹ̀ tẹ́ fi sórí passenger kankan tó wà ní mọ́tò yẹn. ah nǹkan ti ṣe wọ́n iṣẹ́ ti dáhùn bàbá òṣìṣẹ́ ti rán mi tèmi ò ní jẹ́ tọ́jú mi gbọ́yàwó àtọmọ mo ń ṣe dáadáa mo ń ṣe fáìbọ̀ ń gbòòrò ilé ìta sọ yóò ti di ṣíṣe fún lọ́dọ̀ tèmi ni hmm. àwọn ọmọọ̀tọ̀ lóhùn ṣe ó dípẹ́ lórí ó ṣe. you see your car. as for me ó jẹ na one hmm? there is nothing I can do because of money o oh. you see in this uh, um, bus job that you just said I can even be the um, I can be the conductor no problem for that one but uh, worker. I have a, a suggestion. And uh, it's like an idea. Um, you see this uh, job that we are doing. I don't want it to be uh, all of us should just be uh, male. People will suspect us quickly. If we can uh, bring in some girls to join us. And listen, if a girl wants to enter the bus and you see that uh, it's all boys that's inside the bus, she will step back. Uh, she will not enter. But if you see that uh, there's like two or three girls inside the bus, eh, she will enter. That is why I want to suggest that you should employ maybe two or three girls eh, to join us to be doing this job. That is it. That is my idea. Ah, Uche, you have spoken well. I Thank like you, that. That is a good idea. Thank you, sir. Martin Baba, it's a good idea. Brilliant one from you, Uche. Uche, you made a point, a very good one for that matter. <laughs> Thank you, sir. Nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ̀yin méjì ẹ̀ máa lọlé. But I can assure you, as usual, kẹ́ tó délé ẹ̀ rẹ́rìn-ín alátàádún. Charlie, thank you, sir. Then, my boss. Màá ṣòwò bọ́ọ̀sì ẹ̀ náà sí. But ẹ la ìtì yín kẹ́ gbọ́ o. Ẹ má ra bọ́ọ̀sì tuntun o. Ẹ má ìkan fojú sí wa lára bẹ́ẹ̀ ṣe sọ o. But ẹ make sure pé fairly use ẹ bá máa get. Only ní engine so that a lè serve purpose of course am i communicating. no problem. arira uche uche ọmọ iná owó yìí ni. when it is morning i am there. <laughs> i trust you. ta ní kúrò aláǹ fún tí wọn rà téèyàn bá ká ẹni ọlọ́run adé tọrọ òkè wọ́n so pa ni wọ́n so pa lẹ́dìdì ni ẹ ṣeun yéè ìyá ọ̀sẹ̀ mẹ́ta báyìí. yeah Tom yeah quick one uh, mo fẹ́ kó bá mi wá um, some ladies preferably like uh, two ladies tí wọ́n capable dáadáa i don't want amateurs i want professionals o ṣáà mọ nǹkan tá à ń ṣe mọ bó ṣe ń lọ. no no no no no don't mind those set of fools don't mind those guys they are, they are useless idiots ọkàn wọn waste the owó mi wọn bọjà mi jẹ anyhow ni see why i said ladies ni pé mo fẹ́ fi àwọn obìnrin yẹn useless wọn mo fẹ́ fi hàn wọ́n pé nǹkan táwọn struggle láti ṣe mere ladies will do it yes yeah ó nìyẹn ó nìyẹn i trust you i will be expecting you. Yeah ọkọ àgbàlá ọkọ àgbàlá. ẹ wá bí láwọn mọ́tò ẹ̀ jàre láwọn mọ́tò ẹ̀ wá. leave leave leave am alone na wetin wetin dey worry you leave wetin wetin wetin dey do you. agbẹ́bẹ́ntì ọkọ àgbàlá ọkọ mọ́kànlá sango. kí ló ṣe mí. Magala zango, magala zango, ọkọ̀ ìgbàlà, ọkọ̀ ìgbàlà. Ah, madam, I think you use your picking head well. Eh, eh, thank you. Eh, na fine boy, I'm na guy, I'm na boy. Boy, fine boy. Na papa I go resemble, I know. <laughs> Mokala zango, mokala zango. Ọkọ ìgbàlà, bala? I got me small small yo. Oh. Small small, small small, I got me. nati gunwe amulo ine ino ke yonti mati gunwe. Ajá, owó tó promise mi tó fẹ́ fún mi. Màá fún ẹ, èmi ò ṣáà ti tàn, màá sì fún ẹ, promise the debt I will give you. Tó ṣe máa ń sọ nìyà, the end of the day, ìsinmi story ló máa bá dé. Màá fẹ́ dálé. Báwo ni ibi tó ń lọ lẹ́nu? Are you still going out? Of course, ó pé mo ti máa ń máa lọ́nà. It's alright n kò dẹ̀ fẹ́ ọ́ kí ló ṣẹlẹ̀ tíì ó stupid mi mọ̀ pé tíì ni gàrí ni mo pè é ìgbà tó gbé tíì wá fún ọkọ mi ọkọ tèmi ó gbé tíì ò fi sọ́sà sí ṣé ó wà ókè ṣá wọ́n á ṣe ni tíì náà mi mọ̀ pé tíì ni ah, má wọ má wọ má wọ wọ́n máa bọ̀ àtọ̀. you don't need to shout on her now. ṣé o máa eh, bẹ̀rẹ̀. ní sùúrù pẹ̀lú ẹ. I know what I'm hmm. doing and I know what I'm saying. This is total rubbish kí lélẹ́yìn náà wá o wá o nítorí wọ́n ti dé nìyẹn àwọn àtòkò wa balẹ̀ jẹ́ ìgbà tí mò ń bọ́kọ mi jìyà kò sẹ́ni kankan tó rí o ìgbà tí máa bọ́ sínú igbó tí máa máa jẹ̀fọ́ kò sẹ́ni tó rí o tí máa máa mu gàrí kò sẹ́ni tó rí wa ń gbà yẹn o ìgbà tí máa fọwọ́ mi lọ́ta kò sẹ́ni tó rí wa o wọ́n bẹ̀rẹ̀ nìyẹn wọ́n máa da matrimonial omi rú nìyẹn o wọ́n ti dé o. dábìrì máa lọ tiẹ. ẹ ṣe sá. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi láìka títí ìlú ṣá ẹ̀mi ò mọ̀ mọ̀ láìkẹ́ o mo ṣe máa bá wọn sọ̀rọ̀ ó ń gbé mi lé lọ́wọ́ nìyẹn náà. ó ti háàṣì jù kó lè tó yẹn. gbọ́dọ̀ wò ṣó fẹ́ mo rí tí ìbàjẹ́ kò mú. ẹ mo rí. ó máa tún fi tọ́ sí náà. Ah, mo ṣáà take it easy take it easy kó lè tó bẹ́ẹ̀ yẹn. ṣe o jẹ kele yóò jẹ lọ́sẹ̀ yìí o torí mo ta lọ́wọ́ ẹ last week ni yóò jẹ o. ó máa jẹ bàbá ta bàbá ta ẹ̀kọ́ ọkọ ìyàwó ẹ̀. saka bàbá àgbàlagbà. ṣé wọ́n ti gbà fọ́gẹ̀ ẹ̀. àwọn méjì fi hàn fún. ọwọ́ ẹ̀ lókè. bàbá àgbàlagbà. o ṣe tuwálé. tuwálé. ṣọ́ọ̀bù náà kù. ẹ ṣé bàbá. thank you. ẹ ṣùgbọ́n bàbá ta ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. ọ̀rọ̀ rú. mo ń wò ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ bá ti wá bí ẹ máa kọ̀ jókòó ẹ máa kọ̀ máa ṣe nánú ẹ kì í ṣeré ẹ̀dẹ̀ tún fẹ́ tẹ̀ sójú ẹ̀. Eh. ohun mi kì í tẹ̀ sí mú ẹ iná lójú ẹ. èmi àbẹ́yìn sá. bí wọ́n bá ti jó mi ṣé kò jó wọ. <laughs> iná jó yìí sá. Eh, iná jó wọ náà ọmọ tó ṣẹlẹ̀ ṣé ò ní sọ fẹ́ níbọ̀dì. ìyàwó mi eh. owó ẹ̀ ni mo lò ni mo bó ṣe ká gbogbo ńlẹ̀ kò sì ṣe ń jì lọ́wọ́ mi àti fi tá ẹnì tí mọ̀ ó bá mi gan ó bá mi gidi ah. but saka bí a ti bá mú suggestion kan wá ṣo lè agree ṣo lè yá mi lówó tí mo lè fi ta pool kí n kó yá mi bàtà mi ti bá ta tó bá dé àdówó ẹ̀pà kí ló tó ń ké. òyìn kéré gan ni <laughs> ó kéré gan ah, <laughs> mo lè yá yín lówó tẹ bá mú wa. Eh, o gbádùn a ní kò máa yá mi lówó màá fi ta fúnra mi ok jẹ́ kí n mú another suggestion wa ok ok jẹ́ kí n kàn ta láìsan kọ́bọ̀ so tí n bá jẹ wàá yọ owó ẹ̀ kúrò ń tẹ́ ẹ bá jẹ kán lé mi lọlé. wèrè ti já bye bye. bàbá ta. ó sì kí ẹ ló burú. bàbá ta. kòbí excuse me àìwá owó ta mi ó máa affect ìwọ náà. ẹ bàbá tẹ ẹ try lọ́la bóyá kẹ check àpò ọmọ yín lórí burúkú ẹ máa rówó ọmọ yín máa fọ́ sẹ́yìn ẹ̀yìn. wèrè ò láàánú. àgbàlagbà tún àgbè bọ̀ sí ìgbà tún àgbè fún ẹ̀kún sáré nínú sáré tẹ̀sán tí àgbàlagbà. Bàbá, àwọn tẹ fún mi lórí fóònù ìrìn kó àrùn. Àwọn ti kún wáyé, ó ti lé wá wá. Eré ń tiẹ̀ tó yàn, ṣáná lélẹ̀ ara àwọn ẹgbẹ́ lọ́rẹ̀ ṣe wà yẹn mo ti yẹ wọ́n wò mo ti gbọ́n sókè mo ti jù wọ́n lẹ́yìn mo ti rí pé wọ́n capable gan ọlọ́run. bàbá ṣe rí àwa tí ẹ̀ ń wo yìí wá sọ̀rọ̀ pa game game la mọ̀ nípa ẹ̀. dirty first name one ṣé wá rí géèmì ọkùnrin bàbá wa fi gbáǹdì báyìí thirty game were there always there one point ìyẹn kan dà wá sí express kẹ́kọ̀ọ́ ní oyà yín girls ẹ máa lọ sharing field ah, a máa múnú yín dùn bàbá a máa babẹ̀ jẹ́ a máa túbẹ̀ ṣe bó ṣe jẹ́ nìyẹn. ṣé o ṣú nǹkan tó ń sọ. bàbá ṣẹ́wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ẹ fún wa ní assignment kékeré kan kẹ́kẹ́ fi try wa a máa disappoint yín gbogbo ibi tó dark yẹn àti ibi tó light mm. gbogbo ẹ̀ la máa fọ́ ẹ̀yẹn calm down ẹ má worry. tom gan ó ti ròyìn fún mi but èmi máa ń like láti gbọ́ lẹ́nu èèyàn because ìròyìn ò tó àmójúbà fúnra ẹ̀ mm. see something about me I don't take excuses I hate it once tẹ́ bá ti ń deliver báyìí we are all good. Baba, ṣe delivery yẹn yẹn fọkàn balẹ̀ ọwọ́ hmm. máa deliver yẹn kan kó wá wọ tíátà ẹ get ẹ gbàgbé nípa sí ẹ sí lọ́ọ́ máa deliver a máa sáré ẹ <laughs> ó sì ń kó wà important bàbá ni pé ta ṣe ń lọ yẹn ta ṣe ń bọ̀ ah. kí gbẹ̀mù ti wà ńlẹ̀ get ọmọ yẹn kí n máa ṣàlàyé nǹkan tí mò ń sọ yẹ kó ti yé yín kó ti. ìlò yẹn kéré gan àwọn máa ṣẹ́tù yín o ṣọ́ọ̀bù máa bá gan. ẹ eh, kò sí wàhálà ìgbà eh, tó máa eh, ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ bá ṣe máa ṣe nọ́mà náà we take seventy and um, give you thirty. ẹ bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ má wọrí ṣé mo alámsọ lọ dojúkọ kùnà á lè lọ ká má dé o ah. ọkọ tó máa jẹ́ ká smile ṣe understand ẹ̀yin ẹ jẹ́ ká ṣe ní sixty forty. Ah, ah. ẹ nà ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀. alright the point is it's not even about the money now ẹ tiẹ̀ lọ kẹ́ dé kẹ́ wá mọ orí èèyàn tí bàbá jẹ́ dà bọ̀ ah. sixty forty tó sọ wọn. kankan agree àbí bàbá. Mm-hmm. ṣe é farabalẹ̀ wọ́n ní kò lọ kó dé tẹ̀ kọ́ dé ná farabalẹ̀. aláyé a máa lo amadé bàbá sixty forty àbí. wọ́n ti gbọ́ wọn sí wọ́n ti gbọ́ wọn sí. Alábìlẹ̀ pé ojúmọ́ tó ní tó pọ̀ wọ́n yẹ kókó bẹ́ẹ̀ kọ́ ọ máa pa síbẹ̀ ẹ̀sìn yìí kí ló ń gbà pé kí n sọ mú kọ̀kadà máa pa síbẹ̀ wọn náà lọ sọ fún. mo á rí ìsìn yóò máa pa síbẹ̀ ẹ̀sìn. jó ti kí n ó jẹ́ ah! Ah! Eh! Ah! omi omi omi omi. ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ bá gbé.

kúnyà iṣẹ́ tójó. uche. Hmm? ọ̀gá. martin boss ṣé àwọn boys mo bá yín sọ ń parí. yíyá ẹsẹ. kí lorúkọ tiẹ̀. akin lorúkọ tèmi. ṣòro kan rú ẹ. Ah, bàbá mi ó strong gan ọlọ́run. torí akin tí èmi mọ̀ wọn kì í bẹ̀rù wọn dẹ̀ kì í ṣojú wọn kì í ti ẹsẹ̀ bodò kó máa pariwo òtútù jẹ́ korúkọ rú ẹ o. ìwọ ń kọ́ kí lorúkọ ẹ. bàbá kọ́láwọlé lorúkọ mi ẹ̀jẹ̀ wà lójú mi gan. kọ́láwọlé. mo fi pé uche àti martins wọ́n ti sọ irú iṣẹ́ tẹ́fẹ́ bá mi ṣe. yes i have explained everything to them and uh, the method of pay too have explained to them. bóyá uche ò ṣàlàyé fún yín débẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín mo ti ra bọ́ọ̀sì fún Martins àti uche bọ́ọ̀sì yẹn ni ẹ máa máa kó àwọn passengers sí àwọn passengers yẹn èmi níbi kádàrá wọn àti ICT wọn ni tí ẹ bá ti lè ṣe yẹn fún mi ẹ máa gbádùn mi tó ẹ máa gbádùn mi gidi àmọ́ mo fẹ́ yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé eyín tí ajá bá fi ń bọ́mọ ẹ̀ ṣeré ló bá fi ń bù jẹ if you guys try to fuck up or you try to mess up I'll mess you up ẹ ẹ gbádùn tí ẹ bá sọ nǹkan tí ojú yóò tó abẹ́ ń kà ikú ni o kì í ṣe àrùn nothing. tell them. àwọn náà ti wọ́n ti jẹ́mbẹ̀ dáadáa wọ́n ṣe bàbá àṣiṣẹ́ mo ti sọ fún wọn mo dẹ̀ trọ́ mo mọ̀ pé mo ní garanti lórí one hundred percent fún ọ̀nẹ́ fọ́kọ̀ àbí sọ̀rọ̀ sókè náà bàbá ara yín sọ̀rọ̀. àbá mi ọlọ́run ẹ̀yin kan máa gbádùn wa àwọn oúnjẹ ọmọ bẹ́ẹ̀ ń gbòòrò. uche Mama, no be by size o. eh i will see you some other day. no problem. teacher ọ̀gá wa jẹ́ o. ǹjẹ́ ń yẹ wetin ọ̀gá tọ̀ make una do tam for olóòlù. bẹ́ẹ̀ni tí rí ọlá orí bẹ́ẹ̀ ló mú babaláwo dé fa ọ̀rọ̀ ọ̀run yéye ọ̀rọ̀ ọ̀run num num ọrọrun. ojú rí yẹ̀yà ìrì jìnnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Uh, ladies, ọjà yẹn. I wanted to deliver the goods and bring home my money bàbá àwa ti sọ tẹ́lẹ̀ pé kò lè sí fọ́pọ̀ pé ṣáìdì wọn àwa máa lọ àdè máa dé. no fuck up no excuse i hate excuse. babe baba permission to fall out. i'm trusting you. i'm counting on you ladies. upright. ó ṣe ní ká máa bọ̀ ká máa bọ̀ ká máa bọ̀ mo rò pé o fẹ́ kọ́dọ̀ dókítà kan tó mọ̀ ló fẹ́ mú mi lọ ṣé dókítà ni màmá ta. transformer rè ìyá ni sórí ibi tèmi ti fa náà tèmi ni o sórí gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé mi tó ń sá tó ń tisẹ̀ èmi ò lóòrò tí mò ń fún wọn tí mo yẹ jì wọn tí mo gbá àwọn màánà wẹ̀lẹ́ ẹ̀kọ́ máa kú fún mi ìwọ ni forty seconds ni ẹ wo ibi ilé jẹ́wọ́ kú ẹ jẹ́wọ́ àrùn tó ń ṣe ẹ ní ìyá máa ń mọ ohun tó máa tọ́jú ẹ sí. padà ṣe transformer làwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwa làwọn eléyìí ti ń faná tèmi bá bẹ̀rẹ̀ sí ní faná sí i ó ní bọ̀bọ̀ kan tó wá láti amẹ́ríkà tó ní à gbogbo àwọn nǹkan tá à ń ra bíi nta o tí mo faná fún reclean ni mo fi faná ẹ mọ wáyà tó tíìkì yẹn mo faná wọlé bìkan gbogbo wáyà tọ̀dọ̀ yín ó ti weak bọ̀tá bàbá ti tiná bọlé gbogbo ẹ̀ máa dúró ni agbádá lè máa wọ̀ kiri ẹ lọ ó tọ́sẹ̀ kan tó fi ń wa gbádá báyìí ló ṣe wà. fáwọn ìyá ti sọ fún ẹ yẹn ẹ bá mi fún ní alẹ́ àtàpàtọ̀ ọ̀pá ìwọ̀n ìwẹ̀ mo ti sọ problem mo ti sọ fún ọ. síbí hmm, yẹn rẹ oró. ọmọ kan fáwọn mú ẹ wá yìí mi ṣé mo fún ẹ lófo rí mi lè fún ẹ lófo. ẹ wo bí ká ẹ lè mọ olóògùn tí ò bá dán wò. olùgbéyà gan gbèlú ra. sáwọn kí ni òkè ń korò ni. fáfàlà ló rẹ mú mi ọgbọ́n yóò lẹ́kọ̀ọ́ àwọn tó bá ti kúrò jù náà ìbẹ̀tẹ̀ mo kò lè ṣe fún mi náà yẹ. mi ò lè kàn fáwọn ìlú ní ìṣẹ́ tó bá ti gbé ìlú e ra ọmọ dánwò ló bí ọkẹ̀rẹ́ tí wọ́n bá ti gbé e lọ wá fún mi result ní ìfún ẹ̀ṣẹ̀ àárín ìnáwó nìyẹn táǹṣó ni má fi run mú un. bọ̀ ṣé kò ṣe kan tí màmú tí màmá bì o lè bì kí ló ń ṣòbúrò agbóró ìṣàlẹ̀ báwọn náà dáwọ́ wọn dá sára ń sìn. ọmọ ìmọ̀ kó tó ṣẹlẹ̀ hmm. the last time tọ́mọ kan wá sọ́dọ̀ mi ọmọ yẹn aṣá àtijọ́ wà àtijọ́ wà àtijọ́ wà ó kàn ń gbẹ̀yìn lé mi ó ń fi iwájú yẹn òfin rùn mí lẹ́yìn àti mo kàn rí pé ṣòkòtò kan everything ti ń wet gbàtí màá ní pé kí enter the place báyìí. ẹmọ tó ṣe yín ẹ̀gbọ́n ẹmọ tó ṣe yín iṣẹ́ yẹn ti bàjẹ́ láti inú ni ó ti wáyà yẹn ti rọ̀ ṣóye yín ìgbà míì wà àwọn wáyà tó mú kinní yẹn dání tẹlómìn ti lè bàjẹ́ torí ẹ̀ bá fẹ́ wọlé bá a ti ṣubú sẹ́nu ọ̀nà àmọ́ gbà tẹ́mi faná tí mo lo wáyà tó ní pọn tí mo fi faná wọlé tẹ bá mi lè tọ agbádá lẹ máa máa lò ọ̀sẹ̀ kan bóyá máa wà rí ẹ máa máa ṣe báyìí káàkiri ẹ dá ẹ dá ẹ di júdà ẹ dẹ̀ tún lè dánwò lára mi o. mama ẹ mọ kó tó ṣẹlẹ̀ tó ẹ pé tí ń tẹ fún mi yìí tí mo bá bẹ ti sọ ọlọ́run agbádùn mi o gbogbo àwọn boys tó wà ní campus tó wà pé wọ́n wá síbi àwọn big boys mò ń yìí o ọlọ́run and nǹkan tó wà níbi ṣé ó tó five hundred thousand. kò tó bẹ́ẹ̀ àfi bọ́lá ń bá ṣe yín láláàánú mi. ìyá kẹta bá wo oṣù ọ̀bọ ẹ̀ ní o ó ṣọ̀rọ̀ àwọn ilé ìbò oúnú gan-an mọ́ kọ̀ọ̀lá iná o wọ́n wà ní club àbáwẹ́ pàṣẹ báyìí five hundred k ó ti lọ kílẹ̀ tó mọ́ ṣẹ́ẹ̀rì ìyá ó máa fowó bàyìn jẹ ẹ̀ ń ṣàkóso gbèlú àmọ́ kọ́ top price top price máa bá ràn ẹ́ lọ́wọ́. ìyá ìdí fọ hand mi kì í ṣe shop price top price tẹ́ bá lọ pé shop price nínú campus wọn ni jẹ́kẹ́ wọlé o. campus ló ṣàwọn school ní àjọmọ̀fà àjọṣe school wọn fún baálẹ̀ ń dàgbò ìyàwó rẹ̀ tó gbogbooro. bàbá junk ẹ olùfẹ́ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ká gbọ́ mi tó wọn létí jọ́. ọ̀rọ̀ tó bá yẹ ká san ní day tá a bá fi night san kò ní dáa ètò bá dẹ̀ ká sọ ní night tá a bá fi dé ìsọ kò ní da ọ̀rọ̀ tó yẹ ká sọ lálẹ́ la fẹ́ sọ yìí torí joke ni ọmọ mi àjọkẹ́ yìí angel àní níwájú àní lẹ́yìn òun nìkan náà la ní ó dẹ̀ yẹ kí ó ti lọ mọ́kọ wá alani quiet kó jẹ́ kí n sọ̀rọ̀ ọmọ ò lè tó báyìí nínú ilé bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá smart kọ́mọ náà káwọn òbí ẹ̀ má ti máa jẹun ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ mo fẹ́ kó tẹnu ẹni tó bá fẹ́ kó jẹ́ ká tètè rí ká lè sọ pé òun báyìí la fẹ́ gbà iṣu ni o aṣọ ni o ọtí ni o owó ni o a lot of things tó yẹ kí ọkọ ẹ kó wá fún àwa tá a jẹ́ òbí ẹ láti bẹ̀ lọ àti ń jẹun ẹ nìyẹn sódìgbà tí n bá kú kí ọkọ ẹ tó gbé nǹkan wá. ẹ tó bá kú kí nìyẹn wá ní ṣe. ó ṣèṣì. excuse me ìsìn ni mo fẹ́ dowry àti gbogbo àwọn request lórí ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹnìkan ọkọ ẹ bẹ́ẹ̀. ayé ló ń ṣí àlà lọ́wọ́ pé mo kó torí ọ̀rọ̀ orí burúkú yìí ló ṣe ní ajókòó báyìí olóòjẹ wọn mọ rí ṣé ò kì í dáná fún bàbá yìí. máa ń dáná fún wọn dáadáa. orí ẹ ló yí. now i'm telling you within seven days mo fẹ́ rí ọkọ tó fẹ́ fẹ́. ṣúrẹ́ ẹni tí ò bá ti níṣẹ́ lọ́wọ́ ẹ òun náà máa ń ní kó lọ gbẹ́ sàárẹ̀ àná ẹ̀ nítorí pé orí ẹ̀ ò pé ò níṣẹ́ ò ní èmi máa jí láago márùn-ún sí i máa bẹ̀rẹ̀ sí ni máa lọ kí agbo máa máa ṣe jẹ̀dí olórí burúkú ẹ̀ wá sùn sùn sùn gbà hàn tílẹ̀ bá mọ̀ wá tẹ ọgbọ orí ìkọ́wọ́ yẹ́ ló ti ń gbowó ọmọ dìde ńlẹ̀ kó jẹ́ àlọ́ sùn. wo má bọ̀ má bọ̀ dé ọkọ mi yá lọ. ìyá jókè. orí ẹ̀ ti dàrú. ogun èmi Alaska ìyá jókè ó dẹ̀ mọ èmi Alaska o ó mọ̀ mi o gbogbo tó fi gbogbo tí ò ta èmi yìí ẹ̀tẹ́ ló máa jẹ́ fún ẹ ó mọ Alaska o jókè tó mú wọlé yẹn mi ni mo bí màá dẹ́ proof fún ẹ pé mo fẹ́ rí ọkọ ẹ̀ within seven days ó fẹ́ jí ọkọ ni o ó fẹ́ fa ọkọ ni o ó láti fẹ́ ọkọ kan kó mo déwájú mi kí yẹn kí n dẹ̀ sọ fún pé nǹkan báyìí mo fẹ́ gbà nǹkan báyìí mo fẹ́ gbà àbí tí màá ṣe alaska lóko. Agodi gate Agodi gate ọkọ̀ ìgbàlà ọkọ̀ ìgbàlà. no problem ọkọ mi. Agodi Agodi ẹ dúró ẹ dúró. Agodi ẹ dúró. Hundred naira la ní o. Hundred ọ̀yà bẹ́ẹ̀ náà ń ta. Ṣé ìjókòó wájú owó ni? Ìjẹ́ jìdí ẹ̀ ń ta bẹ̀yẹ̀ dàbí náà change. Bẹ́ẹ̀ náà ń dàbí náà change. Bẹ́ẹ̀ náà ń dàbí náà change. Hey no dey open this for door na you dey say close am door. Ọgbẹ́ ìgbàlà change dey change dey. Awúsá ni yàtà àwa gbọ́rọ̀ yín gbòòrò inú wo rẹ̀ dùn sí i. nígbà ò ní dùn sọ́rọ̀ ẹ̀ tán sàn gbòòrò rí ẹ dàrú. ẹ lè máa wò pé ọ̀rọ̀ ọlọ́tí là ń sọ. ọ̀rọ̀ kí ni wèrè ẹ fẹ́ sọ yìí. ṣé ẹ kó fẹ́ sọ mi kó ò ní rówó san. wọ́n á lù ẹ̀ ń bì tó ẹ pé ojú àṣù. yàtọ̀ wà lára mi ọlọ owó wà níbí tí bá mu fifty bí mo ló mo kápẹ̀ ọlọ ẹ jókòó. tí sọ tí ó bá ṣe láǹfààní ẹ lè parí fáwọn ayé gbé. ó máa padà pa ẹ́ náà ni. kò tó sọ ni pé ọlẹ́yìn àtàwọn ẹbí wọ́lẹ̀ ń dọwọ́rú ẹ̀ ń ṣe rádaràda. àwọn ìyá láyà bàbá ẹ̀ máa dọwọ́rú ẹ̀ máa ṣe rádaràda láyé. Hmm. wọ́n sọ débi pé ẹ̀ lọ́jọ́ ọ̀la. o ní lọ́jọ́ ọ̀la ìwọ lọ́jọ́ ọ̀la ló mọ tí ń bí. Hmm. yàtẹ̀ gbàgbé ẹ̀ àwa lè mú fifty bí ọjọ́ ọ̀la wa stand by ẹ̀yin náà lẹ̀ lọ́jọ́ ọ̀la ọ̀lẹ̀ tọmọ yìí ẹ fọmọ ilé education ẹ dẹ̀ mọ̀ pọ́mọ ẹni ṣe kí ni lọ́jọ́ ọ̀la ẹni. lọ́jọ́ ọ̀la ẹjọ́ yàtà kò tó sọ pa yín ni àdẹ̀ ní gbọ́ ká bá ṣe kí ni ká bá sọ fún yín ẹ pa wálẹ̀ pẹ̀lẹ́ lè ó yẹ yín. ìlú bá mú owó ọjà fún mi lówó ọjà tó rà fún mi lówó ọjà tó báyìí kí inú bí mi sí ẹ fún mi lówó ọjà tó rà kó wá máa lọ. yàtà yẹn kéré gan-an ayé. ẹ máa lọ máa lọ máa lọ ṣe. one two lówó ẹ̀ one two one two. ó yà máa lọ máa lọ máa lọ máa lọ a ní o máa kórìí burúkú ẹ lọ àbí kí ló dé. àjọ níbí ni wọn àti aláya bàbá ẹ bàbá ẹ ló kó ṣọ́ọ̀bù fún mi. any time any day àwa ṣe patronize bẹ́ẹ̀ ta sọ fún ìyẹn jẹ́ kó dúró sílẹ̀ yẹn ọmọ ẹni lọ lẹ́yìn o. ó dà pé wèrè ń ṣe ìyàbà bẹ́ẹ̀. ẹnu yàtà ẹ gbé bíríìjì síbi. mi ò gbé bíríìjì sí Ọlọ́run wá láti ilé yín kan kan bíríìjì síbẹ̀ wo ó yà ya màlúmàlú má lọ má lọ kórì burúkú lọ kó òun wájú ṣọ́ọ̀bù mi má lọ bó bá má lọ kú kó lọ kú sọ̀hún ó dàbọ̀ lórí burúkú olóṣì. àjọ lè ta ẹni. ah má ṣe o pẹ́ ìṣẹ̀ tí màá máa fún lówó àkójọ. àlọ́ ọmọ mi léwu síwájú olórí burúkú tó lu ẹ̀fẹ́ àṣìyàn gbà ṣé ilé ayé mi máa rí báyìí kò ní rò rí kò ní tó forí rò ah kúyà kí ló máa ń ṣe ẹ̀gbọ́n ó ti ẹ̀ ní rò bíbí sáà ìyàwó ẹ̀. kí ló máa ń ṣe ẹ̀gbọ́n àgbà mo ti ní kó o má máa lose control <laughs> ah wèrè olóbẹ̀sùn lé mọ́ ẹ lórí yìí ta ló mu sìgá ń bí tí ò dẹ̀ paná ẹ̀. olórí burúkú kọ́sítọ́mà kan ni. ní ti ẹ̀ mọ ọ̀rọ̀ tó sọ tí ẹ jẹ́ kí n bá ń junú junú ah ohun tó ń ṣe yẹn ò ṣe mí o. tó ń ṣe èmi láti súnlé mọ́ ẹ lórí òṣè ẹ. inú mi ò dùn rárá inú mi ò dùn má wà wàhálà o. mo ti sọ fún ẹ pé kó yé máa gbé ìrònú sójú bí mo ṣe wọlé yẹn o ti lose control. Ah iye máa ọmọ gbogbo orú àwọn nǹkan tó ń ṣe ó lè fa hypertension fún ẹ. ìwọ náà ló ń fún mi lá hypertension. èmi. wọn ló ń balẹ̀ ayé mi jẹ́. jọ please lọ́nà wo. kọ́sọ́mà tó lọ́ńbì nísinsìnyí ló ń ṣàlàyé fún mi pé gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ mi kiri ni wọ́n sọ̀rọ̀ ẹ wọ́n sọ̀rọ̀ ọmọ mi wọ́n sọ̀rọ̀ ìdílé wa yẹn. kí ló ní wọ́n ní o ò ní ìgbé ayé rere wọ́n tún sọ wọ́n ní mi o fọ́mọ mi ní mi ò gbé lọ léèwé mi ò ṣe nǹkan kan pé ọjọ́ ọ̀la mi ò dáa. kọ́sọ́mà ah! ló wá sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ṣé wọ́n ti ń sọ̀rọ̀ wa kiri ládùúgbò bẹ́ẹ̀ lóòótọ́. ẹ ẹ wọn sọ ṣó lórí burúkú ẹ̀kọ́ ló fà nígbà tẹ́mi ti ń ṣiṣẹ́ báwo yẹ kí wọ́n náà wá ṣẹ̀ṣẹ̀ ká lè rówó tá a máa fẹ́ràn ọmọ yẹn lọ skul olórí burúkú àwọn máa ta púùlù kiri ni wàá máa ṣe bí ìwèrè kiri àwọn máa mọ tí rìn kiri. ẹ farabalẹ̀ o ìyàwó ẹ farabalẹ̀ o sórí láìfù àwa méjèèjì àtọmọ àwọn kan wà tó ń jí sòrò ẹ o ah. tó ń lára ẹ o bí mo ṣe wà yìí ah so ti gbà fọ́gà ẹ̀ táyé ń pè mí kiri ẹ̀ ah. ó mà ti popular gan ti máa lọ lẹ́ni street gbà fún gbà fún ti máa step one street kí n tó rìn délẹ̀ mi ò rest ọ̀ rest ni mi máa ń nà ọ́ báyìí máa ń kí wọn ni tí wàá lè gbà fún ah. gbà fún ọmọ mi tí gbogbo ọfẹ máa sọ pé kíní kan ọmọ ẹlòmíì ó ń fọmọ mi tọrọ ni ah. ẹ sọ pé ẹ ẹ yọ wa wọn ṣe àwọn táyé wọn kò nítumọ̀ tó ti wá ọ ń sọ̀rọ̀ wa tí a gbé tí wọn ti má torí ẹ ronú mo ti mo wá rí ẹ fún ọ̀tọ̀. torí torí mo yìí ń fún ẹ lóúnjẹ jẹ òun lẹ́nu ẹ ṣe ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀. ọmọ tí máa sọ fún ẹ èmi ò ṣe wàhálà o owó tó wá ń gbà lọ́ọ̀mì tó lọ́ ń ná èmi á máa kówó yẹn báyìí màá fi tọ́jú ọmọ mi màá fi rán ọmọ mi lọ iléèwé. má ṣe ò ṣe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àwọn tó rí ayé ni wọ́n ní stop ṣe bẹ́ẹ̀ ò fẹ́ ṣe bẹ́ẹ̀ play to help education ọmọ affect bàbá ẹ̀. ṣé o rí èèyàn ni ẹ. lọ́nà o. kí ló dé tí education ọmọ mi ò lè affect yẹ ṣé èmi nìyá ẹ̀ tí màá máa bọ́ ẹni wọ́n lọ fọwọ́ mi tọ́jú ọmọ mi o. wà á lọ fowó tiẹ̀ tọ́jú ọmọ ẹ̀. mo ti gbọ́ ẹnu ìyá ló wà bó ṣe wà. bára ẹ balẹ̀ ọlá àbàtà ló mọ́dò sàn ọlá bàbá ọmọ ló mọ́ ọmọ yan ọlá ọkọ gan ló má ya yan so gbogbo bó ṣe wà bí òkò gbogbo àwọn boys ọlá mi náà fi wá ra gbogbo tó ń ra rúwẹ́ irú eléyìí sí gbogbo tó ń ṣe ra ọlá mi ni tọ́ bá rí pé mi àti ẹ lọ tú kánsì o ti give room fún wàhálà. wọ́n mi ìlérò jọ́ fi nílẹ̀. ó dà mo ti gbọ́ ohun tí wọ́n á rí ẹ̀ fún dásáré parí ẹ̀ káràǹdẹ̀ hope ayò kan jáde sí Ghana náà ní ayò yẹn ti wá túṣọ kò sí ẹta kólé lórí táyé wa bàjẹ́ ayé wa ti dá láti bẹ̀ lọ tí a bá lè ta túṣọ yẹn tó máa tó nǹkan bíi six thirty lẹ́nìí we will become a billionaire. tí máa lè rí bíi five hundred naira kò yá mi ká fi ta ká fi gbé tí wàá dà yẹn gbogbo àwọn tó ti ń bú ẹ tán ti ń bú èmi tán ti ń ṣe ẹnu àwọ̀ gbogbo pátá náà tún máa bá wa yayọ̀ wọ́n á tún jẹ àjẹyó wọ́n á tún dì í lọ sílé gbà bẹ́ẹ̀. a ní mo rí ẹ o ò nírò ní sẹ ó mọyì owó tó ti gbà lọ́wọ́ mi tó máa ta tẹ́tẹ́ orí burúkú yìí káàkiri wo bí mi ò bẹ́ẹ̀ jà. the last re the last ni mo fẹ́ ta yìí. mo ti gbọ́ too sure eléyìí last for me my life. màá bẹ́ẹ̀ wà. o ṣe ọkàn mi balẹ̀ báyìí. ṣe bó mọ àtúnkùṣe mọ́. ó ti dà bẹ́ẹ̀ ṣe bó mọ ibi tán sì yẹ ẹ sí. Mami. inú gbó la sin Mami. sí. ẹ wàá lọ ni. kí n wọ gbó lọ. ṣùgbọ́n tẹ̀kọ́ lọ́ba wọn ń bẹ̀. aláìní ń dàgbò ìyàwó rẹ̀ tó gbogbooro ọmọ. ẹ dà. ọ̀gbẹ́ni náà wọlé jọ ìṣọjà rẹ kí ló ṣe ṣe mọ mi ẹṣẹ ìwọ kan. wọ́n ti lọ sójú bàbá yìí yóò tún lè tẹ́lẹ̀ àtẹ̀bẹ̀jẹ̀ ẹ dà. ọ̀gá bá gbìdégbò. ìyàwó rẹ̀ tó bẹ́ẹ̀. Adúkẹ́ love kí ló ṣe ń ṣe bíbáyìí wáyé tó wá sí bedroom kó wá sùn. ọ̀rọ̀ ọkàn mi ni. ẹ ah, eh, eh, dálé sórí èmi ò mọ bí ìwẹ̀ ṣe nínú ilé of late o I don't understand ẹ eh, tí bá ṣe kó sọ fún mi which would have believed pé mi ò ṣe ah, kò sí mo tó bí mítì mi kì í ṣe fún ẹ náà máa fẹ́ lójú máa fẹ́ nímú máa kẹ́ ẹ bí ọmọ tuntun. sórí yẹn gangan ni mi fẹ́ nǹkan tí mi fẹ́ gbọ́ gangan ló ń sọ yẹn má kẹ́ mi lójú má kẹ́ mi nímú mọ́ má kẹ́mi mọ́ wọ́n mi kì í ṣe ìyàwó lórí burúkú o ìyàwó tó máa wà lẹ́yìn ọkùnrin káyọ̀ ọkùnrin yẹn fi dáa òní mi mo lè burú o fine mi ò dispute ẹ pé mo burú bẹ́ẹ̀ dẹ́n mi níwáyé ẹ̀ kó máa bàjẹ́ náà ah, tí o bá ti sọ àṣírí tó ń fi pamọ́ látijọ́ yìí bí ṣe máa ma ṣe náà ni mo ti ń ṣe wọn ti tó bá tó sọ èmi àti oníjọ sùn sínú ilé yẹn mọ́. Eh, but darling trust me me ì náṣìírí kankan. o hmm. ní and then kò sí problem fi mí sílẹ̀ tó bá ti ní ìlànà. Hey, eh, eh, eh, but Abike, for how long will you continue behaving in this manner for crying out loud? As long as you refuse to tell me the secret behind the job you're doing. But, but I, I don't have any secret. Eh, kò sí nǹkan kan dẹ̀ ń jẹ́ kémi náà dẹ̀ rọra wà lórí ẹwọ́ mi náà, ó ṣe dandan ni ni. Dandan náà fi wọlé lé wá sùn ni. Ṣé pàṣírí mi sí ẹ̀ tó bá ti tó bá ti rẹ́ láti sọ àṣírí rẹ̀ dẹ́nu?

fine boy ló fẹ́ jẹ tí mo ò ní ni ayé yóò lè tó bó ṣe é mu o. ajíkẹ́ kí ìwé ìtẹ̀ fún mi ìyá ìyá ń dà ń dà ń dà. ó mojú òmùra bíi oníkan la àtàwọn òsì ń tẹ̀lé mi ìdẹ lóhùn pé kó dànù bí omi ṣọwọ́ ó dẹ̀ ń tẹ̀lé mi bọ̀. a dẹ̀ pè é ó dẹ̀ ń sálọ ó dẹ̀ ń sálọ. àjọkẹ́ alfa kí ló ń ṣe mí. ìwọ ló fà. bisiwa o. mo ní kó má mọ ìmukúmu tó ń mu ìmọ ó ń jẹ́ kí àwọn ilé àwọn ìpín ojú kó máa tẹ̀lé èèyàn káàkiri. a má bínú má bínú jẹ́ sá máa lọ. èmi ló ń pè lóní ìdọ̀tí. bẹ́ẹ̀ni ó ní kó dànù. ekolo ekolo ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ. forget o má lọ rò pé torí bàbá. jọ fún mi lẹ́jọ́. ó wọ mo bá tó kéde ilẹ̀ mo ga mo sì gbowó lẹ̀ tọ́ ó wọ mí ni. máa ṣọ ẹ sáà. ọkùnrin oṣù biribiri yìí o ojú ojú òòrùn ojú biribiri yìí o kula muzani doye muzani doye dum nam nam. alagba ayé ṣe bí alárùn. kẹ́tùkọ́kùn kẹ́tùkọ́kùn kẹ́tùkọ́kùn kẹ́tùkọ́kùn kìrìkìrì yóò yà. kí ló ṣẹlẹ̀ náà ńlá ni ṣé ẹ̀kan péré tá a ṣe ló ti asáré rẹ̀ nìyẹn ni. hundred times. ọ̀rọ̀ sọ. ó máa lè Ah! Ah! Oh sister! Oh sister! no ah no matter guy i wan do best. Ah, ọmọ ni o. Ó tẹ ní wọ́ọ̀, ó tẹ ní ẹ̀, àwọn ti wà to go to the Ó Oh. i pásítọ̀mù ẹ má bọ̀. wọ́n tún gbẹ́sì wọlé. kí lẹ fẹ́ máa bọ̀ ajókòó à ń gbádùn bí lọ́wọ́. ó tẹ̀sí dábẹ́ sóbi tí ìwọ idiot máa ń jókòó sí ni ibi tó jókòó sí ni tó ń ruin life ẹ tí mo ń jí àlójoojúmọ́ kò lè jẹ́ èèyàn this is what you do. no no i don't do this dad i don't. you don't do what. i don't smoke i don't smoke you don't do what. ẹ jọ ẹyin lẹ́ta kí ni wọ̀nyí. ẹni mò ń ta mò ń ta fáwọn ọmọ mi. ẹyin lẹ́ta poison wọ̀nyí poison kí ni poison. so ẹyin lè ń báyọ̀ ọmọlọmọ jẹ́ àbí. agbódélé yìí jẹ̀dí tó máa jẹ́ kára wọn máa le koko. dókítà wo ló rẹkọmẹ́ndà àgbo yẹn fún yín dókítà wo ló rẹkọmẹ́ndà fún yín. ẹyin ò mọ̀ pé bí ilẹ̀ wà ni. mo ń sọnù ọ tí màá sọ̀rọ̀ ọ̀rẹ́ ìlé eh? oògùn sir officer ara wọn ni. Eh? àwọn dp oyin gan ló wà mú nǹkan ló kókó sí lọ àwọn dp oyin mú ń bí. níbi tó ní sọ yìí do everything. no sir kí ló dé kí ló ṣe this is what you do every day. nígbà tí mi ta gbó. mo ń sọ́nà ọ̀bá sọ̀rọ̀ wá wo tí mi wá pé kíní kan dà àṣé níbi tó ní bá yẹ jẹ́ ilé. èmi ò bá yẹ o kò sá ṣe pa ni. wọ́n ní mọ́tò lọ fẹ́. ó yá move ma. kí n move lọ sí ibo. take him inside the car. kaba de station ma lọ́wọ́ sọ. please take her along. ẹ jẹ́ ń mú ma. ẹ jẹ́ ń pè ya ẹ jẹ́ ń pè ya don't take anything man don't take anything man. ẹ jẹ́ ń pòwọ́ ọjà don't take anything man. ẹ ṣe sùúrù kò sẹ́ni tí wọ́n fi. ẹ jẹ́ ń pòwọ́ ọjà mi. ẹ jẹ́ ń pòwọ́ ọjà mi. Mo máa dé. Ẹ gbàgbé o ṣé èmi èmi ló ń ṣe báyìí fún. gúgò gúgò bọ́ọ̀bẹ ó yá máa yá bọ́ọ̀bẹ tẹ̀ ẹ máa yá bọ́ọ̀bẹ tẹ̀ kí ló ṣe àgọ́gọ́ náà máa ló pé lọ́nà wá wà wá kí ló ṣe àlẹ́ gan kò sílẹ̀kùn jọ kò sílẹ̀kùn bá kò sílẹ̀kùn kò sílẹ̀kùn tó yẹ kó kìdá ní mi tó bá mú kìdá ní mi ẹ yá ní ṣò ayọ̀ ń lọ ni. dọ́kọ̀ síbẹ̀ dọ́kọ̀ síbẹ̀ ẹ yá ní ṣò jíṣọ́ ń bẹ̀ níbo oníṣẹ́wù àwọn ah, èèyàn lọ níṣẹ́ ah, bọ́dá yẹ̀ ní tẹ́lẹ̀ o. ọ̀bí mi ṣàmùrọ̀bà ajé ọ̀kẹ́rùwà kọ́lẹ̀. ejò kì í ṣẹ̀wọ̀n ejò ṣẹ̀wọ̀n máa ń dé ó dé tán. wo o fọwọ́ kàn sábẹ́ ọtí kò mú. ẹ eh, kò í ṣẹ̀wù bọ́dá yìí máa ṣe rúbọ. bàṣẹ ajé lọ bàṣẹ ajé ah, lọ. ó máa dé wọn lájẹ báwọn rí. àwọn kò dọ̀ pẹ̀lú nǹkan tí mo mú o bó bá ṣe wá náà la ṣe máa gbájà rẹ. ilé ìkéré náà ọmọ ah, olóore ah, ọmọ olóore ah, kí ló ṣẹlẹ̀ náà mo dẹ̀ rí tí ẹ lọ́jọ́ yẹn mi ò padà rí ẹ mọ́ ẹ eh, àdẹ̀ṣọ́ kan kò dẹ̀ dànù bẹ́ẹ̀ yẹn afàràn jẹ́ ká sáré lọlé ká lọ ṣẹ̀kàn. ẹ kọ́kọ́ ẹ méjì ni. kí ló ṣẹlẹ̀ náà. wọ́n sì wá police station. yàtà <laughs> so yàtà ti step up nìyẹn o wọ́n ti supply àwọn ọlọ́pàá paraga. <laughs> èmi eh? wọn supply àwọn paraga kí ló wá lọ ṣe ń police station. àwọn kan ló gbé wọn lọ police station wọn lọ tì wọn mọ ẹ̀wọ̀n. kí ló ṣe èmi. ẹ ìjọ ìmọ̀ fún kí n máa lọ kí n máa lọ dá mi lò wọ́n ló fa ah. jọ fún mi lẹ́jọ́. bí ti bá ah, wá ọmọ olóore ah, àbó máa gbọ́ bèbí ni. àlàyé wọn ló ń disturb ara ẹ báwo ló ṣe expect kó máa fún ẹ ní good answer níbi tó wà yìí ọmọ tó ti gbọ́ rí tó ṣe nọ́mà fún ẹ ọ̀tọ́ eh. wa fẹ́ máa jára. ẹ eh, ò gbọ́n tó ń sọ fún mi pé mo fa nǹkan kan ni láì ṣokùn. wàá tù ní nítorí pé ó fẹ́ jẹ iṣẹ́ ẹ̀ ò dá. ẹ eh, kò sí wàhálà ó sì máa bọ́ sí mi lọ́wọ́ <laughs> sì máa bọ́ sí mi lọ́wọ́ rẹ. máa bẹ ọmọ olórí àbó máa gbọ́ ni. <laughs> bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn wọn báwọn ọmọ yẹn wọn ìfẹ́ kéèyàn mọ̀ pé ẹnìkan ti ṣiṣẹ́ àwọn àìsí ńlé ológin ní ilédìlé èkúté àìsí ńlé àìsí ńlé àìsí ńlé ológin ní ilédìlé èkúté alágbáyé. Eh, bàbá ẹ má gbàgbé. lọ́nà ẹ̀ wo. bọ́lá ti wá o ṣé rí ìgbà tó yẹ kí ẹ̀jẹ̀ máa kọ́ sí ẹ̀jẹ̀ ò kọ́. ẹ̀jẹ̀ ò ṣe kí ni. kò kọ́ o. nígbà tí ẹ̀jẹ̀ ò ti kọ́ yẹ kí ẹ̀jẹ̀ wọn náà ti máa gbẹ. bàbá ìjọ ẹ má kí jẹ́ mi gbẹ ẹ̀jẹ̀ mi bíi ti báwo. yẹ ká láyé ẹyẹ mi dáadáa. ọmọ tó ń bíṣẹ́ jíṣẹ́ bó ti yẹ kó jíṣẹ́ ni. bàbá wọ́n ṣe wọ́n ṣe inú mi tún dé bá tí ì ṣe kó ṣe ń ṣiṣẹ́ wọ́n ṣe kó wá yé mi náà ló ṣe dojúrú mo ṣe ní kí n kàn yín wá bàbá ẹ gbà mí. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ bí ò ti kàn án. ẹ̀jẹ̀ rẹ ti ń gbẹ báwọn. ìjẹ́ mi gbẹ mi tí wọ́n bàbá ìjẹ́ mi gbẹ. tó bá kòkè tó bá tún kọlẹ̀ ibi tá a gbé ká. ẹyẹ olóṣèlú bá ní ká agbẹ́ni máa gùn olókìkí ọ̀run ẹ̀yìn ọ̀pá tí ń lè ẹ̀yìn ọ̀pọ̀lọ́ ní gẹ́gẹ́ ó yá ẹ wá fi hàn mí òun agbẹ́nubí rẹ̀ ń tẹ́já ó yá. ajẹ́mọ́ni náà lórúkọ tí a pè kú ó ti máa ń bà ọmọ mi dáṣà orúkọ tí a pè ìyá mi àjẹ́ òbí mo gbé dàkọ́rùn ọmọdé orúkọ tí a pè yìí ó yá ẹ lọ́wọ́ ẹ fi hàn mí òun dà. torí pé ráyè rẹ̀ fámìlì rí kankan. kódà àbínú mi yá gbẹjà gbẹjà bá sọ lómi àrílẹ̀ omi ó yá ẹ̀ làárọ̀ wá àlẹ́ mú bá ń tọ́ka ó yá má wò ó. tó ti rí. mo dára arábìnrin bàtà mi jẹ. ẹ tọ́ ẹ tọ́ ni o ìbàjẹ́ ń kékeré. ẹ bàbá èmi ò mọ arábìnrin yìí rí. ẹni tó tàtẹ̀yìn gbèrú ọ̀nù báàrí gùn a ò gbọ́dọ̀ ṣẹbọ báàsì rà káàlà a ò gbọ́dọ̀ ṣòro a ò rí tẹ̀ǹtẹ̀ rẹ ayé ò lè gún régé mọ́ a ò rí tàdírì a ò lè wú àfikún wọn máa bẹ̀rẹ̀ ìyọ ẹ̀jẹ̀ rẹ̀ la ó fi ṣètùtù o gbọ́dọ̀ gbé aṣíhàn yìí ni bí bẹ́ẹ̀ kọ́ ó wọ ọjà bẹ́ẹ̀ ní sáré ilé. àyùbọ bàbá méje wọjà ṣẹrúbìnrin yìí ah, ó ti di rí fún mi màá wakàn. màá wakàn bàbá. àfi kó wá rí. ayé yìí ti wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ àfẹni tó rí bá kó yọ lórí làájá ayé yìí ti wọ́ sẹ́gbẹ́ kan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ àfẹni tó rí kó yọ nìkan ni ó láyé já ni ó láyé já ni ó láyé já nítorí ó. àǹtí mi mò ń gbọ́ yín. bàbá ń fa márùbá. ẹ kàn sọ fún mi kí n ṣe sùúrù. ẹ́ eh? báwo lọ́kọ mi ṣe máa máa ṣiṣẹ́ tì mí ní mo pàtó iṣẹ́ tó ń ṣe àwọn èyí tó jẹ́ kó hàn sí mi yẹ ẹ́ mo mọ̀ bẹ́ẹ̀ tó ṣe máa máa ṣiṣẹ́ definitely iṣẹ́ yẹn wà ṣédì Dẹ̀yìndé kò mọ̀ máa cold ó mọ̀ máa sọ̀rọ̀ bákan bákan kí n má bàa really mọ nǹkan tó wà into ẹ̀ náà ẹ̀ dẹ̀ mọ̀ mi láti lẹ̀ pé ara máa ń fún mi ẹ̀ mọ̀ pé <laughs> tó fi mú mi tí mò ń feel báyìí there's something wrong somewhere. ó dáa mo ń gbọ́ yín tó ṣẹ́yìn náà tó ti yé yín sìn ọmọ ò tí ì sí láàrin mi àti dèyìndé o débi tí mi bá sọ pé nǹkan kankan ni mo fẹ́ jókòó tì kò sẹ́rù tí mo fẹ́ jókòó tì ẹ jẹ́ kí n pọ̀ síwájú rajà mi mo sì lè ríyàn sìn kó má lọ di pé màá wá di kọ̀ǹdẹ̀ ni mi ní ríyàn mọ́ mo mọ nǹkan tí mo ń sọ ó kúkú yé mi ó dà ẹ ṣé àǹtí mi ẹ ṣé màá tó pè yín lálẹ́ wọ́n dà pé mo ti ń gbọ́rọ̀ mọ́tò ẹ̀ ń ta mi ìfẹ́ kó gbọ́ pé bí amú ìfẹ́ Johnson ẹ ṣé àǹtí mi màá bá yín sọ̀rọ̀ lẹ́la báyìí. ìwọ náà báwo ṣe wá dé pé gbà yín ní nẹ́tíwọ̀kì wá dáa kí ni the leader in voice life. Boss, madam, you just call us and we will rush the call. Yes. We ti ń tẹ̀lé láti pè the ẹ̀kọ́ network kò dáa ni. We sef dey sell the drop. Ẹ wo ẹ ká fi yẹn lé báyìí, ẹ eh, jẹ́ ká fi yẹn lé báyìí. Eh, ẹ wò sí ẹjọ́ ta ni ẹgbẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀gá kúkúrú, ó ṣùgbọ́n lálẹ́ gbé mọ́tò kò burú sọ̀rọ̀ ah, back now. we dey carry many passengers o. Oh. Ah, in some some dey short like two feet in ah. some na three feet some na four feet some na six feet and seven feet and above. Ah, a ní ewu gbogbo tẹ́ ìsọ yìí kò yé mi rárá mo tọ́ tí mo sọ fún yín ni pé ta lẹ gbé lẹ́nu jọ́ mẹ́ta yìí tó kúrú kò ga ó dúdú ó dúdú ẹ wọ yé kí sọ fún yín o ẹ kí sọ fún yín o àwọn ah, orúkọ nílé ṣé èmi jẹ́ bí ajẹ́ yìí tí wàá fi mọ orúkọ. na boy or na girl. uche let me tell you Martins listen very well ẹ gbọ́ kó yẹ yí dada o ọ̀rọ̀ kúndà sọ̀rọ̀ pẹ́ o èmi mi lè lọ sí o èmi mi lè lọ sí o tọ́lú mi bá dẹ̀ fi lè lọ sí ẹ̀yin gbọ́ ẹ̀ ṣẹ́gun ẹ̀ ṣẹ́gun ẹ̀ ṣẹ́gun o da. Well, see, see, how many feet be the girl make we? Ìwọ náà sọ̀rọ̀ tá lẹ́gbẹ́. I will not know what I carry. Many people know what they carry for inside bus every day. short, in tall, in black, in white, in purple, in big nyash and uh, big kini. Uh, Which one? If you fit explain how the girl be. In short, say you get uh, in front, abi get back. Ọ̀gá, ìjọba ìta péré mú fún yín. Ẹ gbọ́dọ̀ produce ẹ̀ tó kú tí ò ga tó dúdú kẹ́ produce ẹ gbọ́dọ̀ wakọ̀ ni o àìjẹ́ ajẹ́bẹ̀ ajẹ́bẹ̀. ọjà tẹ gbé lọ owó ẹ̀dá. ọba àwọn pìlẹ̀ sọ pé àwọn ò jẹ́ wa náà tẹ bá bá bí ṣe fún wa lẹ́nu bí a ṣe deliver ọjà ìfáwọn boys ẹ̀ báyìí ó kè fẹ́ fún wa lówó before we meet àbí ìjì ọ̀bọ jáde sí wa ní ṣá. wọ́n dẹ̀ yín bọ̀ wọ́n lè ní kébì àti bọ̀bọ̀ ìkákọ̀ lo káàkọ́ sáré káku káku aláfi já pa bàbá o àgọ́ bá ti kú báyìí kọ́tà ń sọ ẹ̀kọ́ la máa sọ o. Ah, ah. and you came here to tell me that. ìwọ sọ fún mi pé ojú ogun le o lè wá síbí láti wá sọ o ò bá lọ no ká ní ìwọ wá ni o wá ní kí wọ́n ti waste ẹ̀ àbọ̀ òun dé ó ní wọ́n ti pàwọ́ síbẹ̀ then I will believe you. ẹ̀yin méjèèjì wá lọ ẹ wá dé without my money do you know what we are talking about here ọjà tí o ṣe ọjà ten million tí o ṣe twenty million tí o ṣe thirty million you think you are joking here. This is my judgment. I'm giving you just 48 hours. Either return my goods or my money. If not, you're dead. I am not joking. Here. Abba, Father ẹ̀yin náà mọ̀ pé gbogbo last few days ta ti ṣe ó flọ̀ ibo la ti máa rówó èmi tiẹ̀ wò pé bóyá ẹ bá ká any next deal tá bá ṣe and more tó máa fi make up gbogbo owó tẹ̀ ń sọ yìí ká mọ̀ pé bonus wa ọwọ́ yín ló máa lọ that's the only way forward. I am not going back on my words giving you 48 hours. And if you don't deliver this time around, ah. good day. dúró náà báwo ni assignment mi kí ló mean ah no look look tó bá fi ogún ọdún pilẹ̀ṣẹ̀ wèrè gbọ́ ló fẹ́ Jaja. ah no no no no i won't take this mo fẹ́ small project kó execute ó dẹ̀ lé fún ẹ. All right, I'm telling you this for the last time. Execute this job once and for all. Thank you. Roger. Yeah. Manager first. Staff in. Staff tí mi ò mọ̀. Obìnrin mà my staff as well. Ṣadé My staff of course. Fisayo náà. Um, today báwo ni. Ẹ okay, sir alright ṣé kò rẹra jù. àtọ́sà. pẹ̀lẹ́kùṣẹ́. so ẹ̀yin guys kí lẹ ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí lẹ fẹ́ rí wa fún kí lẹ fẹ́. ṣáà mi ò kí n láìké o kàn wá upset mi ni ó yẹ kó mọ̀ pé mi kì í sọ̀rọ̀ bó ti bá ti sọ̀rọ̀ mo ti bínú tán nìyẹn kí gbogbo eléyìí sìn ó dẹ̀ mọ̀kọ́ tó wà nílẹ̀ o. babe chill ní sùúrù jẹ́ ká gbọ́ ọ̀wọ́n tó fẹ́ sọ ibà wọn ni ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀. ọ oh, babe babe babe oh, ó wà bí ọ̀pẹ ó máa ń ṣe ń bínú but all the same àní eh, ká bá yín ká bá yín converse ni ṣe you get based on level tó wà nílẹ̀ iṣẹ́ tá a jọ ń ṣe iṣẹ́ tó yí àwa náà ni we sef be actor for this game ni you understand but unfortunately àwọn iṣẹ́ tá à ń ṣe fún àlàyé ó kàn flop ni ṣé you understand kò dẹ̀ kí n ṣe fault wa láṣẹ pé kì fine ẹ̀yin tẹ̀lé wa bẹ́ẹ̀ ń ṣe ìgbà bó ṣe ń lọ ẹ̀ já wa. ṣàrò tí rí nǹkan tí mò ń sọ tóró ti fún wọn privilege àti jókòó náà ṣe ń sọ trash yẹn lẹ́nu in fact inú ti bí mi tẹ̀lé jókòó síbi báyìí mọ́ so wọ́n ní ọ̀rọ̀ tó make sense ó yìí máa padà wá síbi báyìí wọ́n kó wá sí náà dalẹ̀ ẹ̀rú náà sọ bullshit lẹ́nu in fact. babe babe actually Hey guys, inú ló ṣe ó dẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ because the last time tẹ̀yìn náà wà kí n ṣe orí ojú tẹ gbé wá nìyí ẹ kàn sáré ń ṣe bí kí n kàn ẹ kàn sáré ń da gbogbo ẹ̀ bolẹ̀ ẹ̀ ń ṣe bí ẹ ń pé ara o ẹ̀yin nìkan lọ́ọ́ da ayé fún tá ló tẹ̀wọ̀ bóyá ẹ gbé nǹkan dání bọ̀ anything ẹ bá gbé dání àwa gan-an ẹ máa bá wa lákọ ní any time ẹ ti understand. calm down mami wa then die ṣọlá wà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ high speed connection la wà náà ẹnijọ́ mẹ́ta yóò kàn lọ di pé a kàn bá ẹ̀jìdì à ń bá ẹ̀jìdì a lè ṣí tùgò a lè rí i pé ẹ̀yin bẹ́yìn ṣe wà yìí update lẹ́wà level yín os yín pro max ló bá dé. ẹ̀yin ò já ni five g làwa ń lò ó fọ́n ni. sórí yẹn gangan ló jẹ́ ká wá bá yín àá ti rí pé update girls lẹ́yìn ẹ já wa tọ̀nà káwa náà bọ́ sí sẹ́ta àwọn benefit boys tá a wà tẹ́lẹ̀ náà. ṣé ìgbà tẹ fẹ́ ni. so next time tí wọ́n bá fẹ́ lọ meet àwọn tí wọ́n bá fẹ́ lọ bá àwọn èèyàn tí wọ́n bá tiẹ̀ ń bí yẹn kọ́ tọ́jú bí yẹn. ẹ ṣàfihàn ká sùkúù yín àbí fẹ́ ká jẹ àyàn àwa máa kọ yín ẹ̀ kọ́ṣẹ́ dáadáa àwa máa tún yín níṣẹ́ kọ ẹ fẹ́ tún ṣe uh-uh. ẹ ń lejú ok mo ti sọ̀rọ̀ jù mi ò sọ nǹkan tó dáa bí. be calming down be calming down. ẹ ọ̀rẹ́ ẹ̀ ṣì ń lejú náà. àkàlà náà ọmọ ẹ ń sọlọ àwa máa kọ yín ṣe a máa tún yín kọ àwọn ọmọ ẹ tó ṣu yín a máa ṣètò afọlọ ẹ get a máa kọ yín máa bóun sọ̀rọ̀ ẹ máa kó ṣì ń bí náà ọmọ ọmọ yẹn máa mú a bá sọ̀rọ̀ a calm down ẹ wá book appointment pẹ̀lú wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yín a máa help yín a ní já yín tán but at least ẹ ṣì máa benefit ẹ get like you said earlier benefit yẹn máa wọlé so a máa ṣètò afọlọ́run èmi máa lọ sìn ẹ lè gba nǹkan tó bá ń wù yín ẹ sọ fún wọn kan fi síbi o àwa lówó lọ́wọ́ a máa sanwó yín. guy wetin be all this one wetin be all this one now máa ah, bá àwọn ọmọ ìṣe ń bá a sọ̀rọ̀ náà àwọn ilé àwọn chicken rárá dáì àwọn ilé ìṣe ń kọ́ máa tàbí lọ́tọ̀ ọmọ àkú kí n sọ̀rọ̀ gbélé náà don't like am kí ló ṣiṣẹ́ lọ́dọ̀ lórí dínkù mi kí ló ṣiṣẹ́ náà aláyé làwọn náà. sleep akẹ́lẹ́ ṣọlẹ̀ jọ. utter and elderly man see sitting a young boy cannot see it or even if he climb an iroko tree. okay. Abike I, I don't understand it, it's getting too much mo ti ṣàlàyé fún ẹ how many times do you want me to explain that to you. ẹ mélòó ló fẹ́ ṣàlàyé ṣé o mọ nǹkan tó fọ́ ni ṣùgbọ́n nísinsìnyí mo ṣe rọra dákẹ́ nítorí dírábà tó wà níbẹ̀ ni o ó ní mi ò ṣe fẹ́ pariwo èmi rò pé ká rọra fàṣírí inú ilé mọ́ nínú ilé ká má fẹ́ di ara wa síta bẹ̀sà ti wà nínú ilé wá ń sin mo lè sọ̀rọ̀ dẹ́yìndé iṣẹ́ wo lobìnrin ṣe fún ẹ tí ọkùnrin ò lè ṣe. mi ṣe fẹ́ sínú ilé ìnáwó ó dẹ̀ ṣe mọ́ mi you know the nature of my job oh. kí ló fẹ́ kí n sọ fún ẹ. ah the nature of your job okay fine i know you are into clearing and forwarding. you are correct. importer and exporter. you are very correct. so jọ tó lọ́lọ́run kí kí kí lọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé obìnrin nìkan ló ń ṣe. àbí tẹ́mi fúnra mi gan ò lè ṣe fún ẹ ẹ ti gbégbá rẹ̀ gbé ẹ ti bẹ̀rẹ̀ àbí bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o wọn alábìkẹ́ ti dé o. Àbíkẹ́ ohun ẹ ti lòkè o ohun ẹ ti lòkè o wọ́n ti pé a ní àwọn domestic workers ní ilé. domestic ó dà pé o ti mọ̀ kankan títí pé mo ṣe rán bẹ́ẹ̀ fún un rẹ̀ lẹ̀ sọ jẹ́ kí n pariwo sí i o jẹ́ kí n sọ fún mi bó ṣe rí sí mo ní iṣẹ́ wo lobìnrin bẹ́ẹ̀ ṣe tọkùnrin ò lè ṣe dẹ̀yìndé sọ fún mi. o ti ń fa trouble and i don't want problem. o oh, ti rí trouble. i don't want problem in this house. dẹ̀yìndé o ti rí trouble ṣe máa rí trouble ni o ṣe máa rí trouble ni o inú ilé yóò ní gba èmi àti ẹ. Hello? No, no, no, no, no. I won't take that as an excuse. Kill on me now? Same old stories ló máa for me. What mi. you ti pé tó bá bí ẹni nǹkan báyìí, wà fún mi ní excuse ni. Tí mọ́tò táwọn bá bàjẹ́, ǹjẹ́ tó ò ní ṣiṣẹ́? Mago deliver in the ẹ, way. gan màá tún gbà lọ́wọ́ ẹ. What is that nonsense? Since I'm tired of all those excuses, I'm tired. You pé sọ́mi to leave burúkú Ah, pẹ́sẹ́ mi di onígbèsè ọlọ́run ní gbà fún ẹ. dẹ́yìn dé ìwà títa ni. ó ní wúdẹ́fẹ̀ tí mo ra mọ́tò fún ni kó lè máa fún mi lówó deliver ó sọ the problem he's always full of excuses tí o bá sọ pé táyà jò á ní ẹ́ńjì fẹ́ knock i'm just tired ṣọ́fẹ́ sọ mi lórí burúkú ni can you imagine that. dẹ́yìn dé ṣọ́fẹ́ di ọlọ́run ni láti fi gbogbo iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ mú owó gidigidi wá fún ẹ kí ló tún wá dé transportation náà kò yé mi o owó tó jẹ́ ọkọ mi ò nà tán fún mi mi ò rí lè mọṣẹ́ gbogbo iṣẹ́ tó ń ṣe mo mọ̀ fáìn ṣùgbọ́n ṣe orí eléyìí èmi ò mọ̀ ń pa ẹ o cause business inú mi ò bá ti dùn sí kò lè yọrí torí pé ìyàwó ẹ ni mo jẹ́ kò lè yọrí òrìṣẹ́ ó tó bá ti máa ṣe transportation gan ṣe ó rí truck ó rí trailer ó ráwọn gidi tó máa máa mówó gidi wá àfi bíi four thousand five thousand lójúmọ́. àbùkẹ́ má dà mí lẹ́bi o ọ̀nà kò wọ̀jà náà mm. kí ló ràn nínú business mo ń ṣe kí ló ràn pé kí n wá business kún business mo ń ṣe tẹ́lẹ̀ kí ló ràn kí bẹ́ẹ̀ look look let me tell you if you don't know there are some businesses tí a fojú sí tó dẹ̀ ní profit look I have a friend now tó introduce our businesses to me. mi tèmi gan mọ̀ pé èrè orí ẹ̀ bó ṣe tó rè bí kò rè pupamọ́ tó bá ti wọ́n kó bẹ̀rẹ̀ sí ń tà bí kò ra ìdú kó máa kó máa export ẹ̀ those businesses you get it. àwọn iṣẹ́ ìdọ̀tí oh. kí ló ń sọ ó dẹ̀ ń sọ dẹ̀ sì tún ruga sí i dẹ̀yìndé ọ̀rọ̀ yìí máa lẹ́yìn mò ń sọ fún ẹ torí òun yí mi síbọ̀rọ̀ òun yí mi síbọ̀rọ̀ àti ó máa lẹ́yìn. ó dà kí mo promise ẹ two million naira. má fowó di mi lẹ́nu mo mọ̀ pé ó máa fún mi àwọn máa fún mi two million yẹn mi sọ pé ò ní fún mi yẹn ti sure bẹ́ẹ̀ má sọ fún mi pé kí n gbẹ́nu mi sàn má fi owó di mi lẹ́nu ṣó ti yẹ ẹ́ sìn máa lẹ́yìn mo sọ fún ẹ alúgbálúgbá igbá lomi gbọ́rọ́ alúbàrà alúbàrà bẹ́ẹ̀ ní bàrà òfò mo pè ní ilé ọmọ ẹ̀jẹ̀ mo ṣáájú bẹ́ẹ̀ ní gbóhùn àyàn ní ọ̀jẹ̀ lẹ́gbọ̀gbọ̀ àṣàrẹ̀ tuntun rárí pépé àṣùpá ọ̀dà báyìí ti fi àjà ẹ wá jẹ́ mi ní ọ̀tẹ̀ mu kọ́kọ́ kọ́ lè wé lọ́jọ́ mọ́ wàràwàrà lọ́mọdé kò sí bọ́ọ̀mù nítorí àjọ kẹ́ mo ṣe pé yìí kẹ́ lọ bá mi ta nídìí kan tó bá sùn kó dìde àsùnpẹ́rẹ́ ní tígí ẹ̀dá bá a bá kò ní kó kú aláyè ló dáhùn ó yá ìwọ́dà ó yá ǹdẹ́ ǹdẹ́ káàbọ̀ oníṣẹ́ náà ní jẹ́ tòrùn onítòrùn ò ní jẹ́ tì náà ikú tó o fẹ́ fi pa Dẹ̀yìndé òun ni mo wá fẹ́ fi pa ọ́ báyìí o. rárá. kò sí ní tó ṣe mí àwòrán ló gbé mi ọ̀yà ikú tí ó dá padà o. yẹ́ẹ̀ alákìsí oh. kí ni. o ti kú bá mi. ẹ o yóò jẹ́ tún pé. Hmm? bàbá kò sí. Hmm? kò sí tó ṣe ń bá wó mi. ń gbọ́dẹ. mo fẹ́ jókòó ni hmm? ẹ náà bàbá kìí sí bàbá kìí sí. tó fara kan mi o ti kó bá mi. bàbá kùsùn ẹ lè kú báyìí o ẹ lè dábí dákẹ́ níyì o. má pè sí mi má jẹ́ ń dá kúkú ara mi. kí ni mo fẹ́ mú fún yín báyìí bàbá. ẹ lè kú báyìí má dábí dákẹ́ níyì o. ó lọ mi ní fún ọmọ yìí ń dá mi ní fún. ojú màá fẹ́ máa pàdé bàbá bàbá kùsùn èmi lórúkọ èmi lórúkọ àwọn màlẹ́kà ẹ wá wo màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ wá wo màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé. mo fi àsìkò ìkí pásítọ̀ ẹ pẹ́ fún wa ẹ sì kú iṣẹ́ olúwa olúwa náà á wà pẹ̀lú yín ọmọ wa ló délé ló sọ pé a gbọ́dọ̀ tẹ̀lé òun dé church pé ẹ fẹ́ rí àwa tí a jẹ́ òbí òun mi ò fẹ́ wá ńgbà tó sọ and I have my reason. èmi dẹ̀ ń wò yìí oníṣọ̀gbọ́ ni mí. àdóòkè. jẹ́ kí n explain ara mi please wọn kì í purọ́ lé ọlọ́run. anywhere tí n bá dẹ̀ ń lọ ní ara i mean thunder máa ń tẹ̀lé mi kiri please joke quiet tí n bá tẹ̀lé wọn wá bí ara lè wọnú chọ́ọ̀chì wa ó lè pa nine àwọn mẹ́mbà sí. Àlàní. ẹ má bínú dáàdì. mi ò mọ bí ẹ̀ ń ṣe páàbù tó wọ́n kí n tó wá ìmúmi tuntun tí mo ṣe àtàwọn prayer tí mo ṣe pé kára kó dán kó má tẹ̀lé mi ni mo ṣe gbàgbọ́ pé kò sí wàhálà láti wá kò sí sign the government ma lis ten i'm talking to prophet of god so nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi délẹ̀ adẹ̀ ti wá bí nìyẹn mo á rí bẹ́ẹ̀ ṣe ṣe sí wa mo láti sọ ìwé èèyàn tèmi jẹ́ pé oníṣàngó lé mi ẹ̀sìn mi ni mo ń sìn ṣùgbọ́n mi ò tako ẹ̀sìn kankan but my own is my own. jésù àgbàdúrà wa lóòótọ́ èmi ni mo sọ fún pé kẹ́ ẹ wá. ó dẹ̀ ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ pé ó ṣeé ṣe kẹ́ ẹ má wá. ọkọ tí ó mọ oríṣàkórí mi ìfẹ́ wà. mo ti wá ronú pé bóyá èmi àti àwọn alàgbà náà jọ a máa wá bá yín. àwọn dá abẹ́ òṣè wa èrò ọkàn yẹn dá ó máa affect yín ọ̀kálẹ̀ wá ni ara lè pa yín ah, ah, ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀ fún wọn lájọ ah. ọ̀rọ̀ àrífẹsẹ̀ sí náà but bí mo ṣe wá ìpè yìí. ó dà ká dúpẹ́ lọ́wọ́ jésù ṣe rí ọmọ yìí hmm, ọmọ ológo ni. ṣọgbó sọ fún mi. gbogbo àwọn ìran tó ń rí tó ń sọ jáde tẹ̀yìn ń rí bí ìsọkúsọ kò sì sọkúsọ ọlọ́run ló ń lò a dúpẹ́ torí pé ọlọ́run ti gbà yé ayé ẹ̀. Hmm, ọlọ́run ti gbàlẹ́ ayé ó ti dẹ ẹni àtúbí tó ṣe gbà ṣùgbọ́n tí mo ṣe ní pé ká ríra ká sọ̀rọ̀ ọ̀ ni wípé mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ẹ̀dẹ́ ní ọ̀tọ̀ kẹ́ ẹ gba Jésù Kristi sínú ayé yín ọ̀rọ̀ mi ò yé yín kẹ́ẹ̀dẹ́ ní ìyàtọ̀ ẹ rí i pé gbogbo Ṣàngó gbogbo tẹ̀ ń dárúkọ yìí kò sẹ́rẹ̀ kankan bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run jésù nìkan tó dúró tì. àmín o. ṣùgbọ́n ní báyìí ọlọ́run ti wà pẹ̀lú yín ó sì máa wà pẹ̀lú yín lọ títí láì. àmín. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ kú oríire ọmọ gidi lọmọ tẹ bí ọmọ ológo sì ní pẹ̀lú ẹ jèrè kalẹ̀ bàbá wa mo fẹ́ kẹ́ gba jésù sínú ayé gbogbo nǹkan tẹ̀ dàrú pọ̀ ẹ kó wọn ti ẹ gbàgbé ẹ jù. ṣe rí ní tèmi o ní tèmi mo fẹ́ kán kókó pẹ̀mí náà wá àwọn tó ń rọ aṣọ ẹ̀ wọ́n bá mi ràn kí n dẹ̀ máa wà ní bíbà mo máa gbégbá jẹ̀dí tí mò ń tà yẹn sílẹ̀ ṣe láwọn tó ń ta ọṣẹ ìwẹ̀ àtòróró òòjọ́ ń bí tí o ẹ̀mí á lè máa pàtẹ síbi táwọn èèyàn bá máa wò. bàbá wa. yá ṣé ṣe tán láti gba Jésù Kristi. no ẹjọ́ alàgbà èmi ò ní lè wá bí oníṣọ̀gùn lè mi and i have said it earlier mo yọ̀ǹda àwọn ọmọ mi àti ìyàwó mi káwọn máa bá ń ṣe gbogbo tí màá ṣe tí Ṣàngó tó máa against the rules and regulations of Ṣàngó mi ní ṣe quiet please mo bá òjíṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò ẹ̀sìn kankan tí bá kọ́ndẹ̀mù ni mi ní wá bí torí mo bí ṣàbò ṣe páàfù tó ṣíwájú gbogbo ẹ̀ mo ti wá mo ti wá náà ọmọ mi àti ìyàwó mi kò máa bẹ́yìn ṣẹ̀sìn ẹ̀yìn ọ̀ǹda ẹ̀mí that's all right. yep. ẹ gbàdí sísun náà lè má ẹ kúnlẹ̀ ká gbàdúrà. yóò ẹ gé ìsìn yẹn please. ní orúkọ Jésù. Àbíkẹ́. Kí ló ṣẹlẹ̀? Àbíkẹ́ báwo ló yẹ ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣe báyìí, ìgbà tí níjà ti tẹ̀lé ẹ̀ ni, ṣé bínú ilé ìlàjọ sùn? Àjà ọ̀dà tó ti bá ṣẹ̀ ọ̀dà sọ fún mi. Màá bẹ̀ ẹ́, I will say sorry, Adé ẹ̀ tún síbẹ̀. Dẹ́ndé, mo fẹ́ ṣe àdúrà kan fún ẹ. Wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ìyá o. Ṣòro pé wọn náà lè sọ̀rọ̀, jẹ́ kí n máa lọ. Àbí kí ni, tó ná kí ni kókò kan tí mò ń ṣe ná? Ọkọ mi máa máa ṣiṣẹ́ tí mi ò mọ̀ nípa ẹ̀ àwọn iṣẹ́ tí mo mọ̀ bẹ́ẹ̀ fine so then, ní mi tó ń ṣe tó jẹ́ kí n mọ̀ sọ fún mi o ráyè láti sọ fún mi so then, kí ni mò ń dúró ṣe nínú ilé yìí. mo ti make up mind mi. má ṣe bá mo mọṣẹ́ mi. mo mọṣẹ́ tó ń ṣe mo mọṣẹ́ ètò òfin code lórí fóònù ṣọmọ ìwà tí mo sọ fún ṣọmọ ìwà tá ti fi fa ọ̀rọ̀ yìí so mo mo ṣetán láti take decision mi nsìn o sọ fún mi pé kí n má lọ mo mm-hmm. sorry o ti lè. mo ṣe mi àbíkẹ́ jọ mo bẹ̀ mo be ni mo be jọ mo eh. be ni jọjọ. ok ó ti yé mi ṣé nítorí pé wọ́n ah, àwọn aṣọ tó rà fún mi wà eh, lára. rárá kì í ṣe bẹ́ẹ̀ náà ẹjọ́ tó lọ lọ mo bẹ̀ ni wọ́n fi mi sílẹ̀ jẹ́rìí pàṣẹ àdúrà jẹ́. mo bẹ̀ ni àbíkẹ́ má ṣe báyìí àbíkẹ́ àbíkẹ́. èlì mi lórúkọ àwọn ogun ọ̀run o èlì mi lórúkọ tàdéjọ́ sunlé ìmọ́jú kí ló wá ṣẹlẹ̀ ṣé kò sí nǹkan mí bẹ́ẹ̀ báyìí ìdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò

okun okun oṣù biribiri o oṣù oṣù òun oṣù biribiri o kò lọ mọ sẹ́ni tó yẹ kò sẹ́ni tó lè tún nọmọnà. ọlọ́gbọ́n ayé ṣe bí ọlọ́run kókùn kókùn kókùn kókùn kókùn kókùn kókùn kìlú ìhòòyà. ọlọ́gbọ́n. àìsí ńlé ológì ní ilédìlé èkúté àìsí ńlé àìsí ńlé àìsí ńlé ológì ní ilédìlé èkúté alágbáyé. la fẹ́ sọ́ra wa Elédùmarè.